أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين عونك يا معين ike ọlọ́run wọlé ọlọ́run kọ́ máa bá nẹ́bù wa Muhammad ẹni tọ́lọ́run ọba mi torí ẹ̀dá yà tọ̀run tọ́run wa tọ́ wa ràn níṣẹ́ sí gbogbo ayé wípé kó lè jẹ́ ìkẹ́ àti ìmọ̀nà fún gbogbo ẹnì kọ̀ọ̀kan fún gbogbo ẹni tó bá tẹ̀lé kí ọlọ́run wọlé ọlọ́run náà kọ́ máa dọ́dọ̀ gbogbo àwọn àfa wa tí wọ́n kọ́ alẹ́kọ̀ọ́ tí wọ́n ti lọ àtàwọn tí wọ́n ń bẹ láyé tá à ń jàlùbáríkà wọn lónìí ọlọ́mọṣẹ́ jẹ́ kárí wọn pẹ́ gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ ètò wa ètò yín tá a máa pàdé ní gbogbo ọjọ́ Jímọ̀ báyìí tá a pè ní Al-Hikmat Al-Hikmat náà lètò tí ó kalẹ̀ sójú wòran yín báyìí láti iléeṣẹ́ Orísun tẹlifíṣàn atọ́kùn tó yín náà ní Alhaji Abdulkadir Yusuf Ọba ọwọ́ àdúrà yín kan náà ni ọlọ́mọṣà gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa mọ́sí Jímọ̀ tòní ọlọ́mọṣì lákìmọ̀fẹ́ ẹnì kọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé lórí ètò náà abala tí ṣáájú ọ̀rọ̀ nínú ètò náà ni abala tá a pè ní tí a ti máa ń pàdé bàbá wa Khalifa Hmm, fadila sheikh muhammad kamil gaaru hmm, muhammad kamil gaaru bàbá sì ti wà níkàlẹ̀ báyìí láti tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ wọn tí wọ́n ń ṣe fún wa bàbá ẹ̀bàn sálàmù sáwọn ará alẹ́kùn alẹ́ mọ̀kọ́ ẹ ti dé. asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. bàbá fadila sheikh muhammad kamil gaaru lẹ́rí yẹn àwọn náà ni wọ́n máa ń dá wa lẹ́kọ̀ọ́ ní gbogbo àsìkò yìí ní gbogbo ọjọ́ jímọ̀ bí kẹtì mọ̀ pé ọ̀rọ̀ ńláńlá ni ó máa jábọ́ látẹnu wọn àwọn tó sọ nígbàwọ́ abala tí wọ́n ti ń bá wa sọ̀rọ̀ náà ni iléeṣẹ́ Garutech Nigeria Limited Garu Technologies Nigeria Limited tí bàbá wa Alhaji wa Lukman Muhammad Awal Garu jẹ́ olùdásílẹ̀ iléeṣẹ́ náà kọ́lọ̀ mọ́ ba iléeṣẹ́ náà jẹ́ sẹ́dídẹ́sẹ́ Garutech kò sí nǹkan táwọn ń ṣe ju wípé wọ́n ń ṣe àwọn irinṣẹ́ ìgbàlódé nípa automobile and garage equipment uh, eh, spraying boot eh, gbogbo uh, kí ni wọ̀nyí tí wọ́n fi ń kun ọkọ̀ ní tìgbàlódé gbogbo ẹ̀ ni wọ́n ń kó wọlé láti òkè òkun wọ́n sì ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ bí wọ́n ti ṣe ń lò ó eh, alignment and wheel balancing equipment gbogbo ẹ̀ náà ń bẹ nílé iṣẹ́ wọn bíbá tí ẹ bá ti kàn sí wọn lágbára ọlọ́run ṣáàlá gbogbo ẹ̀ náà ni wọ́n kọ́ yín wọ́n á tún tà fún yín ọlọ́run má balẹ̀ iṣẹ́ náà jẹ́ ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run láìláìlọ́ ká tó kò lórí abala wọn á sọ nọ́mbà tẹ̀lé ìpìlẹ̀ iṣẹ́ hmm, family planning la bẹ̀rẹ̀ ní ọ̀sẹ̀ ẹ dẹ̀ sọ fún wa wípé ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ hmm. ṣùgbọ́n àmọ́ mú lékiri lékiri àwa ní lẹ́nì náà bóyá ká tẹ̀síwájú bíi tí agúnlé ọ̀rọ̀ sí ní ọ̀sẹ̀ tó kọjá wa. masha allah a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin. Allahumma salli ala sayyidina Muhammadin wa ala alihi wa asahabihi wa sallim amin. Adúpẹ́ fún Ọlọ́run. Ọba tí ó tún ṣọ́ wa láti jímọ̀ jẹjọ tó tún di fi jímọ̀ tèmi. Àmọ́ lóore ọ̀pọ̀lọpọ̀ jímọ̀ mọ́sàjá ṣe láyé gbogbo retí bẹ́ẹ̀ jímọ̀ tèmi náà mọ́sà fi wá ṣe kóńgẹ̀. Láì ní fọ̀rọ̀ gùn, atọ́rọ̀ àti ìkẹ́ àtìgẹ̀ fún àwọn afọ́ tí wọ́n ti wọ́n wájú Ọlọ́run bá kẹ́ gbogbo wọn. Bàbá wa táà ń rólé fún bàbá Muhammad Awal Àtàndágà lọ́lọ́mọsàn bá kẹ́ wọn láhàwùlà wàlà kúwọ́tà ìlà lílà èyí tí à ń sọ̀rọ̀ nípa ẹ̀ náà ni family planning in Islam ìyẹn tansimil usra tansimil usra fil Islam àti wá bẹ̀rẹ̀ pẹ̀lú àtijú ohun tó ń jẹ́ family planning fún wa báwo ni western world báwo náà ṣe fojú wò ojú wo ni Islam fi wò ó àti wá bá a dórí pé inú ìgbésẹ̀ àkọ́kọ́ náà òun ni kéèyàn ó ṣe ìgbéyàwó lọ́nà tó bá òfin mu nítorí pé ìdílé tá a lá ń sọ̀rọ̀ nípa tá a lá fẹ́ plan yìí àti bí ìyàwó ni ó ti wáyé àti bí ìgbéyàwó ìgbéyàwó tá a wá wí tó bá wá wáyé lọ́nà tó dáa òun náà ni èso ibẹ̀ fi ń jẹun tí ó dáa now èèyàn kan òun dá ọmọ bí gbogbo tọ́lọ́run bá dá ó dá ní méjì méjì ni lọ́lọ́run fi sọ fún wa pé wa min kulli shay'in khalaqna zawjayn la'allakum tazakkarun ọlọ́ni gbogbo nǹkan tá a dá méjì méjì la dá wọn ìyẹn ni pé lákọ lábo negative àti positive ẹ rí i pé iná tó tàn kalẹ̀ yìí náà tí positive àti negative tí wọn bá jọ ṣiṣẹ́ ń bẹ̀ ni kò ní múná jáde. Hmm. ọlọ́wà ni àwa extend gbogbo nǹkan ní méjì méjì yìí kì í ṣe lórí èèyàn nìkan ó fi dórí àwọn irúgbìn àtàwọn ẹranko. tọ́lọ́n hmm. tó fi sọ ní àyè mínú alukur'an Quran chapter six Ah, chapter thirty six verse thirty six pé subhana alladhi khalaqal aswaja kullaha mimma tunbitul ardu wa min anfusihim wa mimma la ya'lamun. gba eh, mímọ́ fèmí ọlọ́run bá hmm. tó ṣe pé mo dá gbogbo nǹkan ní méjì méjì hmm. nínú ẹranko ni o àbí nínú àwọn nǹkan oko ló fi já sí pé gbogbo tó bá ṣe biology ni wọ́n máa gbọ́ pé ah, àwọn ewéko àwọn flower àwọn náà ń bímọ àwọn náà bọ́kùnrin àtobìnrin wọn ṣe ń ṣe pọ̀ tán ṣe bímọ tọ̀ ibi lọ́nbẹ̀ náà ni pé ìyàwó tá a wì ọlọ́run ní òun dáwọ èèyàn khuliqal insanu da'ifa ó dá wa lọ́lẹ̀ ni ọ̀lẹ tá a wì ni pé ọkùnrin àbóbìnrin nínú ẹ̀dá alẹ́ a lè dágbé a lè dáyé ṣe ọkùnrin ò lè gbádùn ayé láìsóbìnrin obìnrin náà ò lè gbádùn ayé láìsọkùnrin èyí ló fi já sí pé láti wá kọ́ ọ̀lẹ́ wa yẹn kọ́ ọ̀lẹ́ wa yẹn kó ba lè di nǹkan tí ó wúlò ní Islam wa encourage wa pé tọ̀ as soon as possible ní nǹkan tí èèyàn gbọ́dọ̀ máa lọ́ra fún kéèyàn ó ṣe ìyàwó tọ̀ ó wá ní aims àti objectives téèyàn fi ń fẹ́yàwó nínú ẹ̀ náà ni ká bímọ ká sì rí àlàáfíà àti ìfọ̀kànbalẹ̀ lọ́dọ̀ obìnrin wọ̀mí náà ayé àtìhì an khalaqa lakum min anfusikum azwajan litaskunu ilayha. Hmm. bẹ́ẹ̀ bá lọ́wọ́ bá bọ̀ kó rí ibi tí ó dé sí bẹ́ẹ̀ mi ẹ̀ bá kún láti ìta bó bá délé kó rẹ̀ tó pé ó ṣe wá le tó bá wọn hmm. ẹ̀fọ́kànbalẹ̀ ọlọ́run ń bẹ hmm. waja'ala bainakum mawaddatan wa rahma lẹ́yìn náà lọ́lọ́run tó wá ní pé àti ìfẹ́ àti àánú òun fi sáàrin yín ìfẹ́ tó ń ṣíwájú àtọmọ ọlọ́run ló fi sí àárín inna fi zalika la ayatin liqawmin yatafakkarun hmm. gbogbo ẹni tó bá nílà ká yóò rí ilé pé ah, àmì ọlọ́run ìbẹ̀ nínú ẹ̀ rẹpẹtẹ. now Islam wa encourage wa tá a fẹ́ fẹ́ obìnrin ká fẹ́ ọmọbìnrin tó ṣe pé kò ṣe oníṣekúṣe tá sọ nípa virgin alhubbu lil habibil awwal ẹni àkọ́kọ́ tóbìnrin bá kọ́kọ́ mọ̀ ẹni ni mo fún nífẹ̀ẹ́ rẹ̀ àmọ́ tá a bá sọ̀rọ̀ débi eléyìí àwọn èèyàn wa pariwo bá ṣe wá sí wọn tá a bá sọ̀rọ̀ pé ah, fájì ni kí wọ́n fẹ́ àwọn èèyàn wa pariwo bí ẹni pé ní tí ò ṣeé ṣe hmm. níbi táyé corrupt dé kódà ẹni tó bá wá maintain ẹ̀ gan yóò wá já sí ẹni tí wọ́n mọ̀ wá fi ṣe ẹ̀yẹ pé kò ríta kọ́lọ́n kó mọ́sà wá ṣàánú wa hmm. látara ru eléyìí hmm. torí pé ayé ti bàjẹ́ débi pé bóbìnrin kan bá ń preserve ara nísìn Islam kọ́ wa hmm. nítorí ká lè maintain ìfẹ́ yìí náà o ipe obìnrin àkọ́kọ́ hmm. alihubu lili habibi le awali. baba hmm. yín pẹ́ lọ́dọ̀ ọlọ́ A lọ sókè lọ́wọ́ nísìn èyí tí ń gbọ́ àwọn ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ bí tí ń lọ lórí ọ̀rọ̀ wa ẹ